ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikmat pòròpẹ́ ń gbádùn àfáwà Khalifa Muhammadu Kamil Garu tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run nípa ọ̀rọ̀ zakatul fitri wọ́n wá ń kà á fún wa àwọn èèyàn tó yẹ zakatul kọ́ yẹ tó yẹ ká yọ zakatul fitri fún zakatul mali náà tá a máa yọ owó àwọn tọ́lọ́ ń kà wọn náà ní zakatul fitri náà tọ́ sí wọ́n wá ti bá a lórí wal mu'allafati qulubuhum àwọn tí a fẹ́ fi zakatul tọ́jú nípa pé wọ́n ẹsẹ̀ wa àwa tẹ̀síwájú àfẹ́ rẹ̀ kọ́ àwọn tí wọ́n bá wà nínú ìgbèkùn ẹrú hmm. tẹ̀yìn wá wò pé ah àwọn eléyìí sì fẹ́ ṣe tọ́lọ́run àmọ́ ìjẹ́rú wọn fún wọn ní freedom láti ṣe bó ti yẹ tá bẹ́ẹ̀ irú wọn bẹ́ẹ̀ náà wọ́n á máa fún wọn ìpè elógan ló sọ ẹ́ dẹrú bẹ́ẹ̀ ni wọlé garimin ẹ tó wá tún wá nínú gbèsè gbèsè tó jẹ́ halali kì í ṣe gbèsè tí wọn lè gbé bàbá ẹ̀ kú tó lọ jẹ gbèsè màálù o hmm. ìpè tá a bá parí patí lálẹ́yìn fún yín lówó yín irú yìí nǹkan gbèsè tó ní mínì tó wà sense tó tó make sense bí ọmọ tó fẹ́ wọ school tá admission sì fẹ́ dé wẹ́ẹ́ dákun ẹgbàá mi hundred thousand ní wọ́n ní kọ́ san ẹgbòmí láṣìírí irú gbèsè yìí àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tún ní í ṣe pẹ̀lú kínní ká lè rora kó wáyé pé ẹni tó jẹ gbèsè tó jẹ mọ́là ń gbèsè àtòwò ata tó fi ṣòkú tọ́lọ́hún ọ̀ràn kì í ṣe irú wọn yìí. wọ́n fi ṣẹ́bi lílà a sì tún máa fi ṣètòjú ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run nípa pé iṣẹ́ ọlọ́run tó bá ń lọ mọ́ṣáláṣí ni ilé ìwé fáwọn ọmọ skul ni hospital ni ìyẹ̀wò léyìí ó tiẹ̀ ní í ṣe pẹ̀lú zakatul mal ẹ́n láti máa kó gbogbo irú nǹkan báyìí láti máa lọ fi ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n bó ní sabil bákan náà àwọn ọmọ arìnrìn àjò ẹ̀ tó ń rìnrìn àjò bó ti kọ́ lọ́nkẹ́ tó wà stranded hmm. òun náà a lè fún un nínú zakatul fitri láti fi yẹ bí àbùkátà rẹ̀ eléyìí faridatan minallah wallahu alimul hakim eléyìí ọ̀ràn yẹn látọ̀dọ̀ Ọlọ́run fún oníkálukú láti yọ ẹ wá rí a sọ lẹ́ẹ̀kan pé kí ni benefit ẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa nú àwẹ̀ hmm. bí àwọn ọ̀rọ̀ ẹ̀yìn àwọn nǹkan kẹ́pẹ̀pẹ́ tá ohun téèyàn tó lè má jẹ́ káwé yẹn perfect. àwọn ẹ̀ṣẹ̀ kò lè bá àlíkà tá àmórí ń bẹ̀. ẹ ṣeun àwọn yẹn zakatil fitri yóò fọmọ fún wa hmm. ẹlẹ́ẹ̀kejì náà ni pé kí ìdùnnú lè kárí gbogbo ti lé toko hmm. níjọ ọdún kó bá sì pẹ́ nìkan ni ó kárí bọnú tí ò sí nǹkan tí ó fẹ́ jẹ gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́ eléyìí tí ẹ̀ bá wá ṣe ẹ rí i pé ìdùnnú á kárí security á tún wà torí pé ẹni tọ́lọ́ ń kẹ́ táwọn mẹ̀kúnnù ń jẹ nínú ẹ̀ àwọn náà nífẹ̀ẹ́ kí nǹkan kan ó ṣe é wọ́n nífẹ̀ẹ́ kábúrú sí i ẹ̀rí táwọn máa ń pé olówó mọ̀já sí kòtò mọ̀já sí gere ẹ̀rí tí wọ́n bá jẹ́ nínú pé tó kó sẹ́nu tó là ẹ̀ máa rí àwọn tó bá ń jẹ láàrin wọn pé ah, bàbá gbogbo tó bá ṣe yín kó ṣe àwọn hmm. ẹ̀tà àwọn mọ́lẹ̀kẹ́ kọjá hmm. security náà wọ́n jẹ́ nínú ẹ̀ ni so gbogbo eléyìí ni mùsùlùmí gbọ́dọ̀ mójútó kò wá sí bó ti wù kó mọ kódà béèyàn ò bá wá ní iṣẹ́ mọ̀ pé ìgbà míì wọ̀nyàn pé ẹnu tá a sì nílé yìí dídín tá a jẹ náà ni ká tó wá fi yọ zakatul fitiri ṣẹ̀ríà ni tó o bá wá yọ tán kò wá sí nǹkan míì létẹ́ jẹ ẹ yọ ẹ̀dá ní ọ̀pọ̀ ẹ sì tún máa jẹ nǹkan yín allah akbar wípé kò sí mi tẹ́yìn ó tún jẹ ọlọ́run ti fẹ́ iná sínú tálíkà nù. ẹyin náà ti wá ní tálíkà masha allah ẹ ti wá ní tí wọ́n fún tí wọ́n tún wá ń fún náà nù masha allah ọlọ́run mọ́sá jáde ìgbà bá ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run láláyà mm. bàbá kẹ́lá ń kó tó pé ẹ máa tẹ̀síwájú torí ọ̀rọ̀ zakatul fitiri ó yẹ hmm. kí wọ́n mọ àwọn jọmọ wọn àwọn tí Ọlọ́run kẹ́ àwọn tó kù díẹ̀ káàtó fún tí wọ́n sì ní tìjú tí wọ́n ní wá tọrọ ìmọ̀mù gbọ́dọ̀ mọ̀ wọ́n tọ́wọ́n ti wá ń kó fún ìmọ̀mù àfi kó máa dọ́dọ̀ àwọn ènìyàn wọn kó fún kó ṣe pé ńgbà tí ìmọ̀ tó bá parí ni ìyàwó rẹ̀ wá gbégbá pé à ń ta gàrí à ń ta ìrùbọ̀ à ń ta ráìsì à ń ta àgbàdo rárá torí kó ba lè dọ́dọ̀ àwọn jọmọ rẹ̀ torí pé òun ló súnmọ́ àwọn jọmọ jù hmm. gbogbo àwọn tó wá sí wọn lè má mọra wọn ẹlòmíì sì ní ọmọlúwàbí tó kìpẹ̀ ṣùgbọ́n ìmọ̀mù gbọ́dọ̀ identify àwọn tó ní jẹ. ẹni olówó sọ̀rọ̀ wọ̀ tani ọ̀rọ̀ lè kalẹ̀ kọ́nà olùdókòdàkọ̀ yà bùnmi ló jẹ bẹ́ẹ̀ ni wọn ní wọn ní sílẹ̀kùn àmọ́ wọn àfa àdára àdá wọn mọ̀ àwa àdá wọn mọ̀ àdá wọn mọ̀ masha Allah ọlọ́run mọ́sá bá a ṣe dáadáa fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run aláìlá illallah wẹ́n tí wọ́n wá lé ètò wa tẹ́ ń gbádùn ní alhikimat àwọn afá wa tí wọ́n ń dá alẹ́kọ̀ọ́ látara ní baba fatara sheikh khalifa muhammad kamil garu fún àǹfààní ìtẹ́ bá fẹ́ pé baba ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero 23 02 38 08 080 23 02 38 08 àwọn tó sọ nígbọ̀wọ́ wọn tó sọ nígbọ̀wọ́ ètò yìí àwọn náà ní garutech nigeria limited tí wọ́n kàlẹ̀ sí nọ́mbà 20 akínrẹ̀mí street anífowóṣe nílùú kẹjà lẹ́kọ̀ọ́ ń Number twenty 20 akínrẹ̀mí street anífowóṣe nílùú kẹjà lẹ́kọ̀ọ́ ń automobile and garage equipment làwọn ń ṣe lọ́dọ̀ wọn àti spray boot fún àwọn tán bá fẹ́ bẹ́ẹ̀kì mọ́tò Eh, alignment and wheel balancing equipment gbogbo ẹ̀ náà ni wọ́n ń tà lọ́dọ̀ wọn fún àwọn tó bá fẹ́ kọ́ bí wọ́n ti ń lò tẹ́ bá lọ sọ́dọ̀ wọn nílò garutech wọn á kọ́ yín bí wọ́n ti ń lò wọn á dẹ̀ tó bá yín install ẹ̀ sọ́fíìsì yín tẹ́ bá fẹ́ fi sí kọ́lọ́ ń dàkún mọ́ balẹ̀ iṣẹ́ náà jẹ́ fún wọn tó bá fẹ́ pe garutech ẹ̀ pẹ̀lú sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero twenty three nineteen zero six zero six zero eight zero twenty three nineteen zero six zero six pẹ̀lú ògbọ́n náà tẹ́ bá ti pè wọ́n ájúwà Lukman Muhammad Awal àwọn ni wọ́n gbé tí wọ́n sì bá yín sọ̀rọ̀ àwọn náà ni aláṣẹ àtòdarí iléeṣẹ́ garutech ọlọ́run ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ a lọ sókè lọ́hùn nísìn pẹ̀lú ògo ọlọ́run insha Allah tábà máa fi padà dé ọ̀rọ̀ méjì mẹ́ta àwa náà wà bá wa sọ kó torí pé àwa dágbére lórí ètò tòní Al Hikmat ètò tẹ̀ ń gbádùn ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.